وقد فاز فوزا عظيما أما بعد فإن أصدق الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها فإن كل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة في النار أما بعد ويا عباد الله اتقوا الله تعالى واشكروه على نعمة الإسلام والتوفيق لما يحبه ويرضاه وحذروا من التفريط في هذه النعمة العظيمة واعلموا أن يومكم هذا العظيم افتراه الله لكم وقد ضلت العمر قبلكم عنه فاشكروا نعم جل وعلا على هدايته لكم لهذا اليوم العظيم من حامل الإصرار المتبك على هدي نبيكم محمد صلى الله عليه وسلم وبدره بالحضور إلى الجمعة فقد أخبر صلى الله عليه وسلم أن الثواب تتفوت بحسب مبادرة الحضور إليها ولا شك أن أن العاقل لا يرضى لنفسه بالأقل بل يبذر بالحضور في حول الوقت لينال ثواب الكثير عباد الله ومن ومن آداب الجمعة عدم الكلام حينما يخطب الإمام قال رسول الله صلى الله عليه وسلم من توضأ وحصل الوضوء ثم أتى الجمعة واستمع وأنصت غفر له ما بينه وبين الجمعة وزيادة ثلاثة أيام ومن مس الحصى فقد لغى رواه مسلم وقال النبي صلى الله عليه وسلم من تكلم يوم الجمعة والإمام يخطب فهو كمثل الحمار يحمل الأسفار والذي يقول له أنصت ليس له جمعة رواه أحمد ومنها عدم البر والشراع قال سبحانه وتعالى يا أيها الذين آمنوا إذا نودي للصلاة من يوم الجمعة فاسعوا إلى ذكر الله وذروا البيت ذلكم خير لكم nkóńtó tààlà mọ ẹdá pẹpọ náà àlékún kí Ọlọ́run orí agẹgẹ tán Ọlọ́run mo bá níbọ Muhammad sallallahu alaihi wasallam inú àṣà Muhammad nígbà tí máa ń ṣe kútúbà ìyẹn ní pé gbogbo bàtà ní máa ń bá àwọn sọhábà sọ̀rọ̀ lára àwọn tó sáwọn àwọn sọhábà àtàwọn tí wọn tẹ̀lé wọn àtàwọn tí wọ́n rìn lànà nígbà Muhammad sallallahu alayhi wa sallam òun náà ni síwájú yìí àwọn sọ̀hábà ìbánibáni ti ọ̀rọ̀ yìí síwájú ó ti pèpè àwọn láti gbọ́ ọ̀rọ̀ fẹ́ sọ àti láti tẹ̀lé ọ̀rọ̀ fẹ́ sọ bẹ́ẹ̀ ni àwọn afá sọ́là àwọn afá súnà àwọn táwọn náà tẹ̀lé ìlànà nígbà Muhammad sallallahu alayhi wa sallam báwọn náà bá fẹ́ ṣe kútúbà tọ́wọ́ báwọn yẹn sọ̀rọ̀ kan àwọn náà máa ṣe ìtìsíwájú báyìí láti jẹ́ pé ẹni tó fẹ́ gbọ́ kó farabalẹ̀ kó mọ̀ tó fẹ́ gbọ́ kó sì dì tó fẹ́ mú kó dì mú mọ̀ tó fẹ́ tó tó gbọ́. Ànábì sallallahu alaihi wasallam ìmọ̀ sọ báwọn sọ̀rọ̀ bá pé èyí tó da dùnú ọ̀rọ̀ tó lóore dùnú gbogbo ọ̀rọ̀ tá a gbọ́rọ̀ tì síwájú nígbà tọ́rọ̀ méjì bá pàdé àbójú bẹ́ẹ̀ lọ ẹ̀dá mọ̀ ọ̀rọ̀ ọlọ́run ọba ọ̀rọ̀ ọlọ́run la máa ń gbé lérí ọ̀rọ̀ ẹ̀dá ẹwu alẹ́ Muhammad sallallahu alaihi wasallam kó tó bá wọn sọ̀rọ̀ nù nígbà tó lọ́nà báyìí ní ká ṣe ìwọ́ délé àwọn òbí ní òrí bẹ́ẹ̀ alẹ́bí ní tọ́lọ́ ní ọmú ìgbà tó báyìí ní ká nítànàbí sọ̀rọ̀ bọ́nà bá ti sọ̀rọ̀ kan bẹ́ẹ̀ni kan bá sọ ìdàkejì rẹ̀ anẹ́bí ni ẹ̀dá tẹ́lẹ̀ ọ̀nà sọ́lọ̀ ní ẹ̀dì síwájú anẹ́bí sallallahu alaihi wa sallam nǹkan kéjì tánàbí máa ń ti síwájú fáwọn sọ̀hábà táwọn afá súná táwọn afá máa ń kọ́ sí anẹ́bí lórí ẹ̀ anẹ́bí a máa jóyún wọn pé gbogbo ẹ̀sìn ní ọba sin láyé nábìlá lọ́ọ́yàn ni àdúrà lọ́ọ́ ṣe kọ́dà ọgbà wẹ̀ ẹjọ́ yọ tàbí mahama o gbogbo ẹ̀sìn tó bá jọ tànẹ́bì òun lè yóò gba ẹ̀san rẹ̀ ẹ̀sìn tí o bá jọ tànẹ́bì èyàn ní gba ẹ̀san rẹ̀ lọ́dọ̀ máa wà o àṣedàmẹ́gbẹ̀rú ẹ̀ bó ti jẹ́ pé gbogbo ẹni wá jẹ́ dẹ́pẹ̀ rí gbogbo dáadáa tó bá ṣe láyé àmọ́ ìjẹ́ dẹ́pẹ̀ rí rẹ̀ láyé yàyín ọlọ́run máa gbà ó sì máa kú sábẹ́ kan pé ìwọ náà kọ́ mọ́sálásí dáadáa rẹ̀ rí ìwọ́n náà ń fáwọn èèyàn ló ń jẹ́ ládàá rẹ̀ rí ọ̀n tọ́jú òbí rẹ̀ ọ̀n so mọ̀lẹ́bí pọ̀ tó bá dùjọ́ àjọ kìyàmà ọlọ́run á fi gbogbo dáadáa yóò fi hàn báyìí ọ̀rí mọ̀lẹ́bí ń dàpọ̀ rí o ẹ̀san rẹ̀ rí o ọlọ́run á gbogbo ẹ̀dá nù onígbà ẹ̀sẹ̀ kan lórí ẹ̀ afọwọ́ Abdullahi bin Zaz ta'ala wọn ni kadhalik al-a'mal al-mubtada'a bọ́lọ̀ ti ṣe oní bọ́lọ̀ ti ṣe iṣẹ́ gèdèrí yìí gbogbo sẹ́tí ẹ̀dá bá ṣe láyé ní ẹ̀bá jẹ́ mùsùlùmí tó bá jẹ́ iṣẹ́ tí ó ṣe dédé súnà tàbí Muhammad tó dà ní ẹ̀sìn lérí ẹ̀ bọ́lọ̀ ti bọ́lọ̀ ti dànù fún yẹn nǹkan kẹta tálẹ̀ lọ ti síwájú ó nà nípa dáadáa rẹ̀ ẹ̀jìnà sá dáadáa rẹ̀ ẹ̀sìn ìtàn pẹ̀lú dáadáa ẹ̀sìn òun lẹ̀sìn tálẹ̀ bí alimami Malik rahimahullahu ta'ala àwọn ti parí ẹ̀ wọ́n ní máa lam yakun yawma idin dina lam yakun hadha al-yawm dina. Imam Malik ní mọ́lẹ́ àti mọ́lẹ́ tí wọ́n fẹ́ gbé wá ntí o bá ti gẹ́sìn lásìkò ànábì kò lè gẹ́sìn lásìkò tòun náà ẹ sì wọ àsìkò tí ń bẹ láàrin Imam Malik sí ànábì ẹ wọ́n wá àsìkò tí ń bẹ láàrin ànábì sáwà lónìí so ntí o bá jẹ́ ìsìn lọ́dọ̀ àwọn Malik ni kẹ́kẹ́ pẹ̀lẹ́sìn lónìí bídí àlejò àwọn olùmọ̀ kullu bid'atin dalalah alẹ́bí ni gbogbo bídí àpáta ànú ní o wa kullu dalalatin fin-nar bí wọ́n á lọ ní bí bídí alẹ́ wọn ṣe kú náà ní alẹ́bí lẹ́yìn lè wọ́n lọ́tún kó ṣe bídí à kọ́dà wọ́n wá ju ẹ̀sẹ̀ lójú rẹ̀ òun máa ń dàmú ẹbí bídí àpúpọ̀ ìyẹn lẹ́bí láti wọ́n wọn náà ìmọ̀ ń fọ́ lérí púpọ̀ alẹ́bí ló kú rẹ̀ ó ní kullu bid'atin tẹ̀lé wí àbẹ̀bí nákìrà kullu bid'atin tọ́lẹ́lẹ̀ gbogbo bí àti ẹ̀bá ṣe ánú ní kọ́dà fáwọn Abdullahi Mas'ud ọdí ọlọ́run tààlà àmì gbàtánàfẹ́ tó tánàfẹ́ tánàfẹ́ tí wọ́n ó ní alẹ́bí ní kullu bid'atin dalalah afánáwá wí bẹ́ẹ̀ kullu bid'atin dalalah wa in yaraha an-nas hasana kọ́dà táwọn kan dé lónìí kan ló dá Abdullahi ló sọ bẹ́ẹ̀ o sàbí alẹ́bí ló sọ bẹ́ẹ̀ sallallahu alaihi wasallam èyí tí ó jẹ́ kókó kútùbà wa lónìí òun náà ni àdá yọmù jùmọ̀ àwọn ẹ̀kọ́ tí Islam gbé kalẹ̀ fáwátá jẹ́ mùsùlùmí tí ń bẹ fún ọjọ́ jùmọ̀ ìyọjọ́ òní alhamdulillah adúgbọ́dọ̀ lọ Islam wa pé iná ni fídíò fi wọlé òun ni fídíò fi wọlé bẹ́ẹ̀ ó fi pé bẹ́ẹ̀ bá ti gbé fídíò wọlé ìtẹ́ǹsọ́ tó kò pé kò sí agbẹ́rin kan tí islam fọ́nkí òfọ́kàn láyé kò sí agbẹ́rin ọ̀run tí islam fọ́nkí òfọ́kàn láyé àwa dúró lérí agbẹ́rin tí islam fọ́kàn náà ni àgbọ̀ lọ síwájú àgbọ̀ ọ̀pọ̀ sẹ́yìn bẹ́ẹ̀ bá ti bọ́ síwájú ó ṣàṣètò inú bẹ́ẹ̀ bá bọ́ sẹ́yìn náà ó ṣàṣètò àárín ládùúgbò ní wasatiyatu ahli sunnah eléyìí láàrùn súnà fi yàtọ̀ sí gbogbo èèyàn láyé gbogbo ọjọ́ tó sẹ́yọ lùsùnà ìdí àlùsùnà fi yàtọ̀ sí wọn ni pé ummatan wasatọ̀ olúwa ló sọ bẹ́ẹ̀ ó lè rìn ju ànẹ́bì waja'alnakum ummatan wasatọ̀ ó lè rìn ju ànẹ́bì mo ṣe yín ní ìjọ àárín gbogbo àárín lẹ́yìn wà àárín lẹ́wà àwọn akó onímọ̀ tẹ̀síì wọ́n ní ìtumọ̀ wá sọ́tì ní pé alhassan tó bẹ́yìn náà sẹ́yìn àtẹ̀yìn nǹkan kan tó dá tí wọ́n ń bẹ láàrin abu méjì nǹkan bẹ lẹ́bi ọ̀tún tí ò dá tàfẹ́kẹ́ rí bẹ́ẹ̀ nǹkan bẹ lẹ́bi òsì tí ò dá àfẹ́kẹ́ rí bẹ́ẹ̀ ẹ wà láàrin èyí tó wà lẹ́bi ọ̀tún òun lè ṣàtẹ̀jù nígbà míì àbí kó ṣàtẹ̀tò méjì ni ọ̀dá èyí tó wà lẹ́bi òsì náà lè ṣàtẹ̀tò nígbà míì àbí kó ṣàtẹ̀jù méjì ni ọ̀dá àmọ́ àlùsùn náà wọn ò lè ṣàtẹ̀jù wọn ò lè ṣàtẹ̀tò kí wá ló sùnwọ̀n tábọ̀ fi wọn àṣẹ jù kí ló sùnwọ̀n tábọ̀ fi wọn àṣẹ ètò ṣe lákàyè lákàyè kó lákàyè làwọn yẹn fi wọn àṣẹ jù lónìí bẹ́ẹ̀ bá mú sòkòtò rẹ̀ bá bọ́ sínú sòsá tó bọ́ sókè bóòlù tó bá kọjá àwọn mẹ́wàá ni wọ́n ẹ̀wà láwọn mẹ́sàn-án yòókù tí wọ́n náà lókè o àmọ́ kò ju èdè ọ̀kánkán kókósẹ̀ lọ tí wọ́n náà dá bẹ́ẹ̀ bá eléyìí wá fàṣẹ ìdìbò tiẹ̀ eléyìí wá fàṣẹ ìdìbò tiẹ̀ níta àdúgbò àdìbò lọ́dọ̀ tó wà nù kìí ṣàṣejù kọ́dà bí táwọn ẹni kọ́ gbé ìzáàrọ̀ tó lè mùsùlùm bẹ́ẹ̀nà àwọn sọ́ọ̀fì sàfàyè bára fi ti kọ́ gbé nu ẹ̀ ẹ̀rá àwọn ọmọ kan wọ́n wọ sọ́ọ̀sì àmọ́ aṣọ tí wọ́n náà balẹ̀ ó balẹ̀ tẹ́gbẹ́dẹ̀ dé bí ẹsẹ̀ wọn náà ló dé bí bá ti rán kalẹ̀ ẹnu ẹkẹtí ní kalẹ̀ ìkánú àwọn márùn-ún yìí òun wá tún mú ti ẹ̀ in tó tún wá lé lẹ́gbà tó kalẹ̀ tán ìtún wá ń wọlẹ̀ ìtún wá ń wọlẹ̀ tó wá tó ìgbọ́n kan ó bá kọjá báyọ̀ bá wá rí áá eléyìí àti ìgbé ìgbẹ́ pọ̀ ó fàyè fún tiẹ̀ sẹ́rí ohun gẹ́gẹ́ lálẹ́bí ju ìmú wa sallallahu alaihi wasallam láàká ìtayà mẹ́wọ̀n àti ìlú nínú àti ìlú ẹ̀sìn láàká ìtayà mẹ́wọ̀n wọ̀sọ̀tíyà láàká ìtayà mẹ́wọ̀n ẹ̀rí ni ẹwọ ọ̀rọ̀ júmọ̀ tá ń sọ yìí sí àwọn ẹ̀kọ́ tó mẹ́mẹ́ anẹ́bí sallallahu alaihi wasallam anẹ́bí ti gbé wa pé nínú ọjọ́ méje tí ń bẹ láyé tó rùn mọ́rán bẹ́ẹ̀ èyí tó lóore jù lọ́dọ̀ ọlọ́run ọba sẹ́gbàtà ìjọ aṣọ báyìí gbogbo mùsùlùmí kọ́ yọjú máa dùn ó tó nínú gbogbo ọjọ́ àwọn ibẹ̀ làwọn èèyàn jáde àwọn kan ṣàṣejù àwọn kan ṣàṣejù àwọn kan ní ọgbọ́n gbà táwọn pé jímọ̀ lọ bá ọjọ́ yìí tó bá wá rí bẹ́ẹ̀ gbogbo ọjọ́ jímọ̀ àwọn ọmọ sàkùrọ̀ á lè mọ́ sára fífi wa. bìkọ̀sílẹ̀ ti hàdà ni yóò torí pọ́jọ́ yìí lọ́lá wọ́n wá láwọn ọmọ ṣẹ́gírí yìí àwọn ọmọ sàkùrọ̀ hàn àwọn àmì ọmọ sàkùrọ̀ hàn lè gbé wọn àwọn sàkùrọ̀ hàn every Friday táwọn abẹ́ lọ́pọ̀ tí ló fà á tẹ́ẹ̀mí sàrùkù náà lọ́jọ́ Friday kí ni wọ́n sọ fún wa wọ́n ní tó gbé anẹ́bí ọjọ́ ń lóore jù kò yẹ kó rí bẹ́ẹ̀ tábà ní ọjọ́ kan lóore ìtàbà ṣe ń bẹ́ẹ̀ wọ́n sọ fún wa ni wọ́n gbé jùmọ̀ lóore kí láṣẹ ń bẹ́ẹ̀ Islam ò dákẹ́ lórí ẹ̀ ìta ṣe ń bẹ́ẹ̀ ọ̀nà ẹ̀jẹ̀ agbájúmọ́ lẹ́yìn wá rọ́pọ̀lọpọ̀ lónìí bídíà gangan làwọn agbájúmọ́ èyí tà Nabi sallallahu alaihi wasallam

àwọn onímọ̀ gbìyànjú lórí ẹ̀ lórí sáà tẹ́fẹ́ sáà lọ́nà tó wáyà yẹn lókùnmọ̀ wákàtí ó sì lèmi ó sì mẹ́rin ní aago o sì lèmi táìmù àmọ́ àwọn onímọ̀ sá gbìyànjú lórí ẹ̀ pé marun ewu wakati wákàtí márùn-ún sígbà tẹ́ yín àsìkò táwọn aago mẹ́wàá hmm? mẹ́sàn-án kílógù mẹ́jọ anẹ́mi bá kọ́ dé mọ́sálásí lásìkò àkọ́kọ́ títa bó èlò títa kéèyàn máa gbé gbánlé kó lóun mọ́jú mọ́lá mẹ́jọ àkílódé ìwà ìwọ́mù ni àwọn wa ló sàṣejù aago mẹ́jọ ní ti dé mọ́sálásí àṣejù ní láàkà ilẹ̀ ìwọ̀n anẹ́mi ni ẹ bá dé mọ́sálásí lásìkò àkọ́kọ́ lásìkò àkọ́kọ́ pẹ̀lú gbìyànjú àwọn onímọ̀ olùwọ́pín àtìpà yíò jágbó mélòó aago mẹ́jọ anẹ́niládá tọ́lọ wọn fún ẹ̀tọ̀ ọ̀hún lọ́jọ́ ni yóò gba ládáadé dí ẹni tó lọ ra ẹran àkún nínú tó ṣe sàrá ládáadé ànábì ní eré ìlú wọn wà fá tí ó fi di sáà ẹlẹ́ẹ̀kejì gbogbo àti máa ń lásìkò ní eight eight thirty to nine wọ́n máa fi di one minute to nine lápèjúwe ní o ìgbìyànjú àwọn àfáà ní o wọ́n lè wẹ̀lẹ̀ bẹ́ẹ̀ ó sì bá làkúnmí nígbà tí wọ́n di náà báyìí ànábì ní sáà ẹlẹ́ẹ̀kejì déédéé ẹni tó fi màálù tóbi bára tóbi tóbi tóbi tóbi sí wọn ọba ni tó pa màlúù ẹ̀kọ́ ti sọ́dá pọ̀ kọ́nà màlúù wọn tó ràkúnmí ládàá tí wọn ò ní tó yún ni fáá dágún mẹ́wàá bẹ́ẹ̀ mẹ́wàá wọn á dé sáà ẹlẹ́ẹ̀kẹta dáadó gbalada ẹni tó pa àgbò àgbò ńláńlá kékeré nǹkan tán náà ni àgbò làgbó ń jẹ́ àtògúnfe lárabọ́ lọ́wọ́ fún tọ̀hún nù. sáà ẹlẹ́ẹ̀kẹrin dèdè tó fi àkùkọ tó fi súnmọ́ lọ́wọ́ wa sáìlẹ̀ karùn-ún ìyẹn látago méjìlá dago mélòó dago kan sáìlẹ̀ karùn-ún ẹni tó ń ẹyin tó fi sọ́dá pọ̀ ó sàlẹ̀ ìtẹ́ tẹ̀yẹ lónìí náà tàbí náírà ni ẹlòmí ò ṣe wà kò ṣe sọ́dá pọ̀ wà sókún láyé nínú láti bí tẹ́ náírà bábí náà náà ni tó wà ní sí láì yọ owó lápò láti fi sọ́dá pọ̀ ọ́ gbáradẹ́ tó fi at least thirty naira tó fi sọ́dá pọ̀ àsìkò nù tásìkò yẹn bá ti wá tó tí mo bá fi lè wọlé fasalama tó bá salama àwọn special package yẹn ti tán package ti tán àwọn onímọ̀ wọ́n wá ní pé bẹ́ẹ̀ bá ní làákàyè èmi ò rẹ́ nìkan tí ó ní làákàyè tó wà ní kékeré lè mi fẹ́ tàbí kékeré nù wa bó bá ti dọ̀rọ̀ ayé la ẹ̀fẹ́ kékeré o àmọ́ láti kí a máa kékeré o ni àwọn ni ọlọ́ọ̀bá fẹ́ fẹ́ ló sọ̀ àwọn ọmọ àti tẹ kámú àmà gbígbára wọn wàláhì àwọn sàárì àlẹ́bí jìnà tó àpúpọ̀ wọ́n gbàdá lẹ́yìn sọ̀rọ̀ yìí kúmọ̀ ní kàtọ́ ó máa ń sa lápá tètè púpọ̀ ó ní mi kò dẹmọ́síláṣí ó ní mọ́síláṣí bẹ́ẹ̀ nìkan ah, ọ̀dà ó di júmọ̀ tó tẹ̀lé báyìí dé wọ́n sálámọ̀ wọn rọ̀ lọ́lé ọ̀sà ẹwà wọn lé yìí àwọn tọ́nà ọba fi ń sọ pé èmi ti forí jì yìí nì gbogbo tẹ́ bá ṣe kò lè kọ́ ní kẹ́mọ́ àdìjẹ́ náà àwọn inú ọ nínú àwọn ọlá tí ń bẹ fún júmọ́ tóbi lọ́lá inú tàbí mú kèéfì fún ọlọ́lọ́ mú wá ẹ̀gbọ́miyé wọ́kọ́ lọ mú kẹta tó ti ń jọ júmọ̀ láwọn àsìkò tá a sọ ìlú ìsìnkú aládàánú anábì ló sọ bẹ́ẹ̀ àdìsí wa ní muslim àdìsí wa làáfíà ni. bákan náà nínú àwọn ọlá nínú àwọn àdáyà tí pọ̀ níbẹ̀ fún jùmọ̀ òun lè yí gbọ́dọ̀ sọ̀rọ̀ ọ̀rọ̀ nìkan kọ́ ọ̀ gbọ́dọ̀ máa gbá òkúta wẹ́rẹ́ kọ́ máa dán ìpẹ̀ báyìí nílẹ̀ lẹ̀ bí wọ́n máa ṣe àkáà kátó wá ní tẹ̀sùbá tẹ̀sùbá tó ní kò dá sí ẹ̀tẹ́lẹ̀ náà dídí à tẹ̀sùbá ọ̀ àìfà tẹ̀sùbá mùsùlùmí fà á torípa nẹ́bí ó fà á àwọn nǹkan tó sì jọ ń bẹ lásìkò ànẹ́bì náà tó wá nípa mẹ́tìgbà tí òṣèlú ànẹ́bì ni àwọn nǹkan tó jọ ń bẹ lásìkò ànẹ́bì tánẹ́bì sì lo ọwọ́ ni ọwọ́ agbọ́rọ̀ máa ṣe àkáà dé kọ́ ọmọ fi èèpẹ́ sí é ọ̀ lára àwọn àdáàbò ti mẹ́mẹ́ ni pé a gbọ́dọ̀ sọ̀rọ̀ nígbà tí mo máa ṣe kúrò àwọn ọgbọ́dọ̀ sọ̀rọ̀ ibi tó wá lẹ́dẹ́ bẹ́ẹ̀ bá sọ̀rọ̀ ó ti tẹ̀ bẹ́ẹ̀ bá ra bẹ̀rẹ̀ pẹ̀lá fún ó ti tẹ̀ ó ti tẹ̀ ọkàn wọn ṣe kúrò àwọn ọwọ́ bẹ̀rẹ̀ pẹ̀lẹ́lẹ̀ ó ti tẹ̀ àwọn abẹ́rẹ́ tí ń bẹ láàárẹ̀ ó ti tẹ̀ káwá lọ sẹ́lẹ̀ bá tẹ̀lé tó rẹ́sẹ̀ nínú ṣẹ̀rí àsìlám kò ní ká pàkíyèsí ẹ̀sìn àwọn ẹni tẹ̀sí sọ̀rọ̀ ní sí wọ́n sọ̀rọ̀ ní ọdún gbogbo àkókò àbọ̀ àwọn fẹ́ràn rẹ̀ kílẹ̀ káàsì tó bá fẹ́ràn rẹ̀ kílẹ̀ káàsì á ní kó wọ́n sọ̀rọ̀ ànẹ́bí ìwọ́n náà tuntun dára bó ṣe kẹ́rin bó ṣe lé tó bó ṣe lé tó kílẹ̀ sọ́fà àti ṣòkòtò àwọn olùhàwọ́ àwọn akàkọ́lá ọgbẹ̀ tó wáyà yìí ìmọ̀ wọn máa sọ̀rọ̀ àwọn ìgbìmọ̀ kò lẹ́sì àwùjọ yìí dọ́ọ̀lù kò sí kankan àgbọ̀ ìkankan mẹ́ta ní bẹ́ẹ̀ bá wọn ti wá àti fún yẹn wá àti wọn lọ lẹ́gbẹ̀ẹ́ táwọn èdè ìgbọ́rí tí ẹbí ọlọ́pàá lẹ́gbọ́rí tàbí gbọ́rí ẹ má ti fún ọtí gbọ́rí ẹ wà rẹ lómi fi wọn sọ bá ọ̀nà ìmọ́tò wọn máa sọ̀rọ̀ ní túbà bàbá dání àwọn ẹ̀yà eré ẹ mọ̀ rí bẹ́ẹ̀ ọ̀gbọ́n ọ̀dán rẹ̀wò bọ́ máa sára ọ̀wọ̀ ọ̀dáhùn lẹ́nu mi tí wọ́n máa sọ tó ta ko ní sọ yóò tó máa fún lórí ìmọ̀mù létí ọ̀rọ̀ rẹ̀ ti méjì ọlọ́ wọ́n lọ wá gbósùn ọ̀kalẹ̀ tó bá yẹ ọ́ ẹ̀rọ sọ yí muslim àníbà muhammad sallallahu alaihi wasallam ó sọ bí hadith pé mọ́ tọwọ́ bọ̀ ha ẹni bá sí àlùwàlá bá ahsan odò ó sí àlùwàlá dáadáa kò sí yọbọyọbọ fún ma ata jùmọ̀ stẹ́nà àwọn sọ̀rọ̀ ẹni yẹn wá dé jùmọ̀ ó wá ń gbọ́ kútúbà ó dákẹ́ ó ń tẹ́tí gbọ́ kúndùbà ó sì dábẹ́ kó sọ̀rọ̀ gúgúrú aláhùn máa bẹ́yìnà hù wà bẹ́yìnà jùmọ̀ ẹ̀sẹ̀ tí ń bẹ láàrin tó sẹ̀ láàrin ọjọ́ júmọ̀ eléyìí àti júmọ̀ mi ọlọ́ọ̀bà parẹ́ wọ́n sì yáda dáhùn àyà ọlọ́wọ́n tó wá fi àwọn dá three days fún ọ̀yà mo tó fún three days fún júmọ̀ ni tọ́lọ́wọ́n fi pa ẹ̀sẹ̀ rẹ̀ àníwá ni wọ́n mẹ́sàlẹ̀ àṣọ fàkọ̀fàkọ̀ láwàá gbogbo ẹni tó yẹ nígbà tí ń gbọ́ kúrúbà lọ́wọ́ òun wá ń gbọ́n ìpẹ̀ wẹ́rẹ́ ànábì ló ti tayọ àlà ó wà bí hadith mú pé fàmà lọ́gọ́ fàlẹ̀ tí wọ́n tẹ̀lẹ̀ tábàlẹ̀ yẹn lọ gá ó tayọ àlà níta àwọn sọ pé kò ní júmọ̀ ọjọ́ níta àwọn pé kò ní júmọ̀ ọjọ́ bó ti ẹ̀rí arínú àwọn onímọ̀ ọjọ́ náà kéré kò ní àwọn fẹ́ ládàá júmọ̀ rẹ̀ ló ní pé sọ́wọ́lẹ̀ jọmọ́ ọmọ ọmọ sára jọmọ́ pé sọ́wọ́lẹ̀ mi wá ti dọ̀rẹ̀ sí báyìí èmi ò mẹ́fà ń ṣe wá ọ̀rọ̀ àdìkí àwọn ọmọ akẹ́kẹ́ ilé gbére ni àmìyàn bí sí é pé ìsàdà yóò kéré ní wọ́n yọmẹ́ ìsàlárì rẹ̀ wá yọmẹ́ inú ló dún àbí kọ́lá fẹ́ yọmọ́ tàbí sàlárì rẹ̀ wá gbọ́pọ̀ tó àbí ó tẹ́tẹ́ yọ́ sí yóò fàájú orí wá délé tí ò sí bọ́dà tí ò sí ápò ní ilé bí ẹ̀rọ àwọn ọ̀gá ọ̀nà ìjàrọ̀ sí ariwo ni yíò ní yíò ní káọlá àmọ́tàrí kìyàmà ilé gbére ọlọ́kùsà ni wá o ló fi jẹ́ pé ẹjẹ́ máa mọ ruwá àti tá máa gbọ́ ká sì máa àwọn àfá tí wọ́n ṣe bá àti wọn nílùú yìí àwọn ọlọ́jà kíra lè kíyàmà wàláì làbí kéfà máa yẹkùn mọ́rọ́ bí yẹkùn mọ́rọ́ bá wọ́n ti rí nìyẹn lẹ́mọ̀ ẹni orí àfá yóò kọ́lá kó ṣe kọ́lẹ̀jì àlìjẹ́nà ẹ̀bí bí sí ọlọ́run àfá ní sọ́lọ́run bá ẹ̀dá kò sábà yàgbẹ́ àlìjẹ́nà ni báwo yàrá bá jẹ́nà ilé tó fi ọlọ́run bọ́bá wà lọ tọ́bá wà lọ ní sílápẹ̀jú yọ wà yẹn lọ bóyá ń tíráàbù ọlọ sí kánò ọwá dẹ́sárí àwọn agbọ́nà fámìlì rẹ̀ kan àbọ̀rẹ̀ rẹ̀ kan ọwá dúró bẹ́ẹ̀ ọ̀nà kò sáré dẹ́dù ẹlọ́sùn rẹ̀ ọdún máa gbé tọ́lẹ́tì ni mo fọmọ mi ọkọ̀ ọ̀sùn rẹ̀ tó bá sùn rẹ̀ pé ọ̀lọ́sẹ̀ ni tó bá dé kílọ̀ mọ̀sán eléyìí lọ́kọ̀ọ́ <laughs> ọjọ́ kan gẹ̀rẹ́ ìrìn bọ́ọ̀lù sí ilé mọ́ ilé ẹgbẹ́ rẹ̀ wájú alákòóso kí sí ilẹ̀ náà fi ọtí ilé ìdáná ẹlòmí àní fàrándà ilé atẹ́gùn ní sì ń wọ láyé pẹ́pẹ́ ilé ìjẹ́ ní kó jẹ́ the best nítorí lẹ́yìn má fojú kéré rẹ o àti ládàá ẹ̀rọ kéré ni àtọ̀nígbà ni kò sí tó dánú méjèèjì hadith ni wọn ó lọ́wọ́ náà ti sàdúrà Muhammad sallallahu alayhi wa sallam àlùbí sọ pé hadith imam Ahmad ló bá wa àlùbí man takallama yawm al-jumu'ah wal imam yakhutub àlùbí ni gbogbo ẹgbẹ́ mi sọ̀rọ̀ lọ́jọ́ jùmọ̀ ìmáàmù sì ń ṣe kúndùbà lọ́wọ́ èèyàn ọmọ mùsùlùmọ́ àlùfà kàmíìsì ìhìnà yẹ́hìn àsfàwọ̀ ọ̀rọ̀ rẹ̀ tẹ́ rí wé alẹ́jọ́ lórí àlè kẹ́tẹ́kẹ́tẹ́ ni tó di oyin lérí tí ó sì bí kókó lérí wọ́n fẹ́ lọ ta kókó ní kò sí jẹ́ mẹ́ kó bá gbọ́n fẹ́ jẹ báyìí ẹgbẹ́ lórí ẹni tó gbọ́n tó ṣe fọ́n fún ọjà kókó kò sí léru alẹ́jọ́ rẹ̀ ti rínu kò yí ọ àbí <laughs> bọ́ọ̀ rẹ̀ ti rí jímọ̀ nù bí jímọ̀ rẹ̀ ti rínú ọkàn wájímọ̀ ní òfún ń tàbí sọ fọ́ọ̀nù ó dàgbà lẹ́nu ló dàgbà gẹ́gẹ́ bíi ọ̀rọ̀ ẹni yẹn tó sọ̀rọ̀ nígbà tí wọ́n ṣe kúgbà lọ́wọ́ ó dà gẹ́gẹ́ bí kẹ́tẹ́kẹ́tẹ́ tí ó rẹ ẹrù tí ò ní taste nílẹ̀ lónù ọ̀rọ̀ rẹ̀ dà gẹ́gẹ́ tó wá jímọ̀ tí ò ní gbàdára jímọ̀ ó ń sàlàyé hadith àkọ́kọ́ta kan ni àníbà Muhammad sallallahu alaihi wasallam ó ní wal ladhi yaqulu la ansit ẹgbẹ́ ọlọ́run kó sẹ́ta àwọn rẹ̀ pé kó ní kó dákẹ́ àníbi laysa lahu jumu'a laysa lahu jumu'a àníbi kò ní jùmọ̀ àjọ gbogbo nǹkan táwọn ọmọ fi sáré wa náà àwọn nǹkan tó dáadáa mẹ́sì nínú ẹ̀kọ́ tí ń bẹ kójúmọ́ nìyẹn nínú àwọn ẹ̀kọ́ tí ń bẹ kójúmọ́ òun náà ni pé tá má fi lè pèrú ẹlẹ́ẹ̀kejì lọ́dọ̀ jùmọ̀ ìrún tó máa ń pè tí àwọn fi ń ka kútùbà yẹn pé tí wọ́n bá ti sálámà tán ìrún tí wọ́n pèrú ìyìnbó ọ̀rọ̀ akẹ́kọ̀ọ́ ọ̀tá akẹ́kọ̀ọ́ ẹ̀ tó ẹlẹ́yìn ọ̀tà ọ́fíìsì lẹ́yìn wà ní kí lẹ́yìn tó lọ́fíìsì ẹ̀yin gbowó mẹ́rin ní àyín tí a bá ti ń gbowó ẹ̀ ń tẹ̀ra náà nù so ẹ̀ close ọ́fíìsì yín ni ẹ̀ close ṣọ́ọ̀bù yín ni wàhálà ti dé lórí wáyé fọ́nà kó sànù wa tí wọ́n bá ti pèmí lẹ́ẹ̀kejì lọ́jọ́ ìjúmọ́ àgbọ̀nà tajà àgbọ̀nà ra ọjà àwọn àtàwọn kan fẹ́ra bí ọ̀tà àbómi tábìsàlọ̀lá ká tó jẹ́ pé ẹ̀ ní kó sínú ìdájọ́ eléyìí ọlọ́sàn alùpàlì kẹrì oníyà ayyuhalladhina amanu kókò ní tẹ́ ní ìmánì o ìdànù líyà lè sọ̀lẹ́ níjọ́ ìjùmọ̀ tó wá ti pè rún ní ọjọ́ ìjùmọ̀ tẹ́ bá ti gbọ́ pàṣàwọ́ ila dhikrillah ẹ̀ ń gbọ́rọ̀ báyìí fáwọn yẹn sàbíyà ni ó yá ẹ̀ fi tẹ́ bá sí lẹ̀ ẹ̀ mọ́ lọ sí ìjùmọ̀ wàdàmù bẹ́yì wàdàmù fi títà rírà ẹ̀fílẹ̀ o ẹ̀gbọ̀rọ̀ ẹ̀gbọ̀rọ̀ tajàmá dáàlékun kọ́yù lẹ́kùn nǹkan tó tààdàmù èyí tó lórí fún jùlọ nìyẹn sẹ́kù yìí o abiola balikiola pátákó alábọ̀lẹ́sìn ọlọ́run sọlọ́lá wàhálà nàbí ilẹ̀ muhammadin wa sàlámì wa sàlámì لله والصلاة والسلام على أشرف المرسلين نبينا محمد صلى الله عليه وسلم أدام الله عليكم في الله أولي أجل الله وبعد محمد صلى الله عليه وسلم إلا أن يكون في الجمعة òun náà ni ká wẹ̀ lọ́jọ́ ìtumọ̀ kásìwò ọ̀sọ̀ tó káwọ́ sọ tó dáa nínú aṣọ akọ́dà wọn ti mọ̀mọ́ ànábi bàtà náà yóò lọ́sọ̀ pọ̀ kí aṣọ tó dáa nínú aṣọ ànábi ni wọ́n wọ̀nyẹ̀ lùwà. kìí wọ́n kàn gbọ́ kàn gbé kan lé yọ̀mọ̀ bọ̀ lára àwọn ẹ̀kọ́ kìí fẹ́ abọ́dútó ni bí ẹ bá ti ṣe é ló gbà lára lọ́dọ̀ ọba. bákan náà káwọ́ ìwẹ̀ fújúmọ́ bàbá ní káwọ́ ẹ̀ fújúmọ́ kìí ṣe ìwé ọlọ́sẹ̀ lágbàlérò ìwẹ̀ ẹ̀sìn ni tágbà lára lórí ẹ̀ bá a ti máa ń wẹ̀wẹ̀ jẹ́nẹ́bà bá a ti máa ń bẹ́ẹ̀ náà làwọn ìpín túmọ̀ àwọn akọ́jọ́ kò ní wọn fún wa káwẹ̀ nígbà tí túmọ̀ súnmọ́ ẹ́ bíṣẹ́ làwọn gbà wá a lè ti wẹ̀ láti àárọ̀ kalẹ̀ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ káwọn ìwẹ̀ fún túmọ̀ àmọ́ òun ní mímọ̀ wọ́n sì yapa lórí ẹ̀ pé sọ́ràn yẹn ní àbí sọ́ràn yẹn òwò ẹjọ́ jímọ̀ wọn torí bọ́ wà ní hadith àti Muhammad sallallahu alaihi wa sallam ó sì ní yawm al-jumu'ah wajibun ala kulli mùsùlùmí àlébì ní ìwé ọjọ́ jímọ̀ ọ̀ràn ayàn ní fún gbogbo ìgbà ti bàbá àwọn tí ni wọ́n bẹ táwọn sábẹ́ ṣe tó jẹ́ ẹ̀dẹ́ Muhammad sọ̀sánlá táwọn àfáàbí ń tu pé kò túmọ̀ ọ̀ràn ayàn alimuhim ìwé ọjọ́ jímọ̀ kò fi sí ọ̀ràn ayàn àmọ́ ó dá pọ̀ ní ìbálẹ̀ máa wẹ̀ ó dá pọ̀ ní ìbálẹ̀ máa wẹ̀ bí ìbá wẹ̀ wẹ̀ júmọ̀ ó ti súnà ní Muhammad èèwọ̀ ni ṣe súnà kan àti gẹ́gẹ́ ìsúnmọ́ náà bá rẹ̀ ìfẹ́ tọ́nà wọn kò ní sí òṣèlérè yìí kó tó lékún ni gẹ́bí àdéhùn tọ́nà bàbá wa sí pé kó lè rìn kó tó ṣe fún ọmọ àbàtẹ́rì ó ní yóò ṣe lókun mọ́. bákan náà lára àwọn ẹ̀kọ́ ti mẹ́fọ́ ọjọ́ júmọ́ òun náà ní káka sọ́ọ̀bùkà sọ́ọ̀bùkà bọ̀ ní káka kìí ṣe olùkọ́ hàn ìtàn ẹ̀dùnmọ̀ sí bí bí alẹ́ ṣe kọ́nà kura ẹ gba ẹ̀ṣẹ̀ lórí ẹ̀ mọ́jìkú jọ ní lójú pé ọmọ ọmọ bọ̀ wá ó ní kó àlàmà kaba wọn kiri sábẹ́ni alẹ́ kárí níta ń pè bí bí alẹ́ nìyẹn bí bí alẹ́ ẹ̀sìn ló máa wà bí bí ẹ̀sìn gẹ́gẹ́ ní tẹ́ pèlẹ́ gẹ́gẹ́ náà pèlẹ́ bí dáa tí èyí tẹ́ tuntun yáyà ní Muhammad sallallahu alayhi wa sallam sọ́tù káà náà lè ká tàbí ojúmọ́ sọ́tù káà ẹbí ń kẹ́mọ́ ká èyàn lè ká láti alẹ́ alamísìkalẹ̀ tí a bá ti tí mọ́tò ìyẹn lè ka kalẹ̀ láti gbà yẹn lè ka títí tí àsìkò máa kú bí ọjọ́ tí wọ́n fi tó òun yẹn lè ka sọ́tò ká tí wọ́n lè máa kájẹ́ náà sọ fún ọ tako ti kọ̀ lójú rẹ kàdíẹ̀ kàdíẹ̀ kàdíẹ̀ tó ti kà tán ẹ má bílẹ̀ o ẹ má ka ẹ má wo ẹ wo ṣètọ́n ẹlòmíì ń bẹ ó lè jẹ́ pé ìṣòro ìṣòro kà lójúmọ́ àmọ́ tó bá ti dsc súnà ìmọ̀ nílá ìjọba bẹ́ẹ̀ sí tàtọ́ọ̀tù káfà ìjọba ẹ̀ nílá ni o bí ṣe ìtọ́nù sí máa ń sọmọ níbi ádámà lẹ́yìn òní sọtú àtúntò káàpù yẹn máa kà ní gbogbo júmọ́ anábì ló bẹ́ẹ̀ ó ní gbogbo ẹgbẹ́ bá ta sọ́tù ká lọ́jọ́ juma ọlọ́run fi ṣe ìmọ̀lẹ̀ tẹ́tọ̀hún tí ó máa gbá ẹgbẹ́ tọ̀hún tí ó fi di júmọ́ mi. ọlọ́run bá ló mọ tó gbàlẹ́ pẹ̀lú ànúrùn tó sọ bìhàrí ìwé ìmọ̀lẹ̀ bóyá ìmọ̀lẹ̀ tó máa gbá ẹgbẹ́ níbi àṣìṣe ni ó àbí kọ́ńtọ́nà ni ó wọ̀ lọ́wọ́ tààlà àmọ́ màmá kán agbọ̀wà pé oore nìkan ní àwọn akámáṣe ànẹ́bí ò ní tọ́ka wá sí kankan láyé tó ní ká ṣe àbíkójú orí ànẹ́bí ò ní pàkíyèsí wá nípa kí ẹ má ṣe kí báyìí kọ́lá mi bá ju àbúrò ojú wa àbíkójú àbúrò abiola ọba ọba àlekè ọlá mọ́sà fún alágbóyè súnà nípa Muhammad sallallahu alayhi wa sallam eléyìí ni àwọn ẹ̀kọ́ ti bẹ̀ fún juma pàtàkì jùlọ àwọn táwọn ń sọ̀rọ̀ ní ọjọ́ juma ẹ̀mẹ́jẹ̀ á sọ̀rọ̀ nígbà tí wọ́n máa ṣe kúndùbà lọ́wọ́ bàbá rẹ̀ fi ń sọ̀rọ̀ àgbọ̀ ló dákẹ́ bákan náà ni tí ọ̀dá lọ́lọ́dúnmọ́ ì máa tọ́ àárín àwọn èèyàn kí máa tọ́ àárín àwọn èèyàn lọ kò ní tètè dé mọ́sálásí o ó jẹ́ jòkó ó jẹ́ jòkó wájú ẹ́ tí ó máa tọ́ àárín àwọn èèyàn lọ eléyìí náà bá mu bákan náà nínú kan tí ọ̀dá nígbà tí wọ́n ṣe kúbọ̀ lọ́wọ́ orí kí máa ṣe nábìlà èdè ṣe nábìlà nígbà tí wọ́n máa ṣe kúbọ̀ lọ́wọ́ àyàfi ẹni tó fẹ́ kírun nínú mọ́sálásí ẹni tó fẹ́ kírun nínú mọ́sálásí tó ṣe tẹ́kì abẹ́ tó jẹ́ kó tẹ̀ dé júmọ́ ó ṣe àlùwàlá àlùwàlá tó ṣe òun ni kò é sọ̀rọ̀ ó lè fi yẹn bàbá méjì ilé ìrùn lẹ́kọ̀ọ́ bẹ́ẹ̀ láti àmì bàbá Muhammad sọ̀tẹ́lá ó ti wà ní muslim fi yóò gbọ́dọ̀ sọ̀rọ̀ ẹni yóò gbọ́dọ̀ ṣe nábìlà nígbà tó máa ń ṣe kúbà lọ́wọ́ ó ti wà ní sọ̀hìn muslim bẹ́ẹ̀ anẹ́bí wa padà anẹ́bí ti kọ́ sọ fún àyìnbó anẹ́bí ti kọ́ síwájú bẹ́ẹ̀ fi yóò gbọ́dọ̀ ṣe nábìlà nígbà tó máa ń ṣe kúbà lọ́wọ́ arákùnrin náà ọmọ wa mọ́sálásí ó wá ní òkú kí ló ṣe ó tẹ̀lé ọ̀rọ̀ àwọn ọmọ ó jòkó ẹ̀sìn náà ànábì wa ń bè lọ rẹ̀ pé sallallahu alaihi wasallam ànábì wa ń bèèrè pé ṣé ọtí jẹ́ àkàmì tàbí kiri ọlọ́run kan tó jòkó ni olóhùn ìṣèlú àbídá ìdè kọsí àmọ́kọ̀jú ó pé ibi táwọn bá ti mẹ́rin nù jàmáà níbẹ̀ oní ẹ̀rí mẹ́mẹ́ pé wọ́n làgbọ́ sọ̀rọ̀ lọ́jọ́ júmọ́ tí ìmáàmù bá اللهم حالق الحق والسنة معه وعلي الباطل باطلا وسنة بعد اللهم يا مقلب القلوب ثبت قلوبنا دينك سبحانك اللهم وبحمدك اشهد ان لا اله الا انت السلام عليكم ورحمه الله الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا الله